Hmm. yorùbá mọ̀ bọ̀ wọ́n ní mẹ́ta báyìí ní ìmọ̀ràn mẹ́ta ń ní ìmọ̀ràn wọ́n ní àgbọ̀ṣá àgbọ̀rò àti àgbọ̀lò mẹ́ta ní ìmọ̀ràn àgbọ̀ṣá àgbọ̀rò àti àgbọ̀lò irú ìmọ̀ràn wo ni wọ́n ń gbà ọ́ ìmọ̀ràn wo ló ń gbà irú ìmọ̀ràn wo ni wọ́n ń gbà yàn ṣáàmọ́ gbàgbé pé mẹ́ta ń ní ìmọ̀ràn àgbọ̀ṣá àgbọ̀rò àti àgbọ́ lò eléyìí tá a gbọ́ ṣá òun la kàn gbọ́ tá a gbọ́ fún gbígbọ́ sèkì ṣoré eléyìí tá a gbọ́ rò ń lóró wò lẹ́ẹ̀mejì pé ní tí agbájá tiẹ̀ sọ yìí ṣó wá ní àgbọ́ lò òun lè léètò padà wà múlò mẹ́ta nìmọ̀ràn àgbọ́ ṣá àgbọ́ rò àti àgbọ́ lò eléyìí tí wọ́n bá wá gbà ọ́ ó yẹ kó yẹ wò lọ́nà kan àbí méjì kó tó mú lò torí pé ó ṣeé ṣe ó sún ọ débi tó rí fẹ́ sọ pé kó dé tàbí kéèyàn wá padà wá fi kàbámọ̀ sẹ́nu àbámọ̀ ò ní jẹ́ tiẹ̀ kò ní jẹ́ tèmi kò ní jẹ́ ogun tuntun wò mí lẹ́ ọlọ́yinka bá àwọn orúkọ tèmi àtàwádébù ti great abẹ́rẹ́ orin officially bàbá àbẹ́jì abẹ́rẹ́ <laughs> ọmọ bàbá fọgarí òye jẹjà ètò Kájọ Sọ̀rọ̀ ètò máa ń wáyé lójú amóhùnmáwòrán Orísun ẹ mọ̀ bó ṣe máa ń jẹ́ àwọn tó ń jẹ́ àlejò àwọn tó jẹ́ àlùmọ̀ọ́ká àwọn tó jẹ́ àmúlùdùn tó jẹ́ ògbóǹtagí tó jẹ́ ọ̀tọ̀kùlú tó ní nǹkan kan tí wọ́n ń ṣe eh, láti fi jẹ́ kí tẹrútọmọ ní ìgbáyégbádùn ní àwùjọ ẹni tí mo gbá lórí ètò tòní mm, ẹ má ti jẹ ìṣàfihàn jẹ́ kí n lọ tí mo padà dé ayayaya ètò kájọsọ tẹ̀lé ọdún ọlọ mo ń bọ̀. ètò kájọsọ rẹ o pẹ̀lú ọláyẹmí kábàbs àtàbàtúbù the great abẹ́rẹ́ orí officially bàbá <laughs> bàbá ọmọ bàbá afọgá nílùú ìwé ìjẹjà ẹni tí mo gbà lálejò lónìí èmi a máa pè ní asọ̀rọ̀ fetefete ó lẹ́wà ó níwà ó tún wá jẹ́ ọ̀dọ́mọbìnrin tó mọ iṣẹ́ ẹ̀ ló kúkú dùn tó mú iṣẹ́ ó mọ iṣẹ́ tó gbà ó sì mú iṣẹ́ àwọn ọgbà míì ti ń bari lórí ẹ̀rọ ayélujára wá pé ah, yẹ̀wọ̀ èsùn tí ò bá polówó lónìí yóò ẹ̀ eh, eh, eh, ọlọ́run bá mi gbà fún un. òun náà ni Dáìró Olúwadámilọ́lá tí gbogbo àwọn olólùfẹ́ wọn mọ̀ ọ́n sí láyínká òde. ẹ mọ̀ káàbọ̀ sórí ètò kájọ sọ. ẹ kú tètè wo ìgbògbò ilé. ẹ gbogbo ilé ẹyà àfihàn tó ṣẹ̀ sí mọ́ríkàsì dé àfi sùúrù lágbára ọlọ́run ìfà òní pé yín ẹwà yín ò sì ní bàjẹ́ láyínká yínká rẹ̀ gangan mo mú torí pé ẹ bá ń jorúkọ. ṣé ríbi tí a lọ lórí ètò tèmi ò jìnnà àmọ́ ibi tí a fẹ́ yà tá a tàn náwó ọ̀rá yìí ó fẹ́ pọ̀ díẹ̀. ẹ rí báwa ṣe dàgbà bẹ́yìn ṣe dàgbà ọ̀nà tí àwọn òbí ń gbà tọ́mọ ní àtijọ́ àti ọ̀nà tí àwọn òbí ń gbà tọ́mọ láyé ìsìn mo rí nǹkan kan lára àbèjì kẹ́nì àgbẹ̀ dúdú kúrò mẹ́ kúrò mẹ́ ṣọ́tọ̀ òun náà ṣọ́tọ̀ nígbà tí àwa wà bíi tiwọn àwọn ò sì tí ì débi kankan mo rí i pé nǹkan ti yí padà kí ni ojú ìwòye yín àti àwọn ìrírí tí yín bẹ́ẹ̀ ń ṣe dàgbà àti bí nǹkan ṣe rí láyé òde òní. tá a bá parí ilé àwa padà wá sọ́dọ̀ ìlà á mọ̀ yín gangan gan ẹja ọkọ̀ tọ́nà wọlé ìwọ náà. nígbà tí àwa ń dàgbà ní hmm. kékeré bí àwọn òbí tiwa ṣe tọ́ wa ó yàtọ̀ sí bí àwọn èèyàn ṣe ń tọ́ àwọn ọmọ nísìn hmm. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti yàtọ̀ in sense of nǹkan táwọn olóyìnbó á máa pè ní technology àti advancement ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ti wá ń rí tí a kì í rí láyé ìgbà kan ṣé nǹkan tí mo ń sọ yé yín àwọn ẹ̀rọ ayélujára bíi tẹlifíṣàn fóònù wa ẹ mọ̀ ó ti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa rí àwọn ìrírí tí a máa fi ń bò tẹ́lẹ̀ ó lójú àwọn ọ̀rọ̀ kan tí a lè sọ ń gbà yẹn fún for, for instance ká sex education ní ìgbà yẹn òbí ẹ̀kọ́ nípa ìbálòpọ̀ ta ni wọ́n bí bàbá ẹ̀ dá tó máa lọ bá pé ẹ mọ́ mi mo fẹ́ mọ nǹkan tó ń jẹ́ ìbálòpọ̀ nǹkan tó bá tẹ̀ fi lè mú ẹ bèrè pé kí ló ń jẹ́ ìbálòpọ̀ wọn ò ní wọn ò rẹ́dí láti fún ẹ ní èsì fún nǹkan tó bèrè yẹn o nǹkan tó máa fẹ́ mọ̀ ni pé kí ló fà á tó fi ń de kí ló rò dé bẹ́ẹ̀ <laughs> ibi tí àwọn kan tiẹ̀ máa ṣe dé wọ́n á sáré pé gbogbo ayé wọ́n á pè ilé ọmọ náà lórí tó yẹ kí wọ́n gbé ọmọ ìjókòó pé nǹkan báyìí báyìí báyìí báyìí ló yẹ kó jẹ́ tí ọmọ yẹn á fi lè mọ̀ pé òkè nǹkan tí yẹ kí n ṣe rèé nǹkan tí ò yẹ kí n ṣe rèé ṣùgbọ́n nígbà tí àwọn òbí tí wọ́n bá fún àwọn ọmọ wọn ní àǹfààní láti lè bá wọn sọ ọ̀rọ̀ ìgbẹ́lẹ̀ máa rí ẹ máa rí pé láyé ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin especially within the ages of kaniboya bíi seventeen dé twenty-one tẹ bá mú family mẹ́wàá síta tó bá ní ọmọbìnrin within that age bóyá bíi márùn sí mẹ́fà nù wọn lọmọ wọn máa ní oyún hmm. kí ló lè jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ torí wọn ò lè bá àwọn òbí wọn sọ àwọn á mú àwọn àǹtí àdúgbò bọ̀dá àdúgbò tí wọ́n máa fi máa ṣe alábàárò tí wọ́n máa bá sọ̀rọ̀ àwọn òyìn náà nǹkan tí yàn bá mọ̀ kò lè kọ́yàn ẹ̀kọ́ tí àwọn òyìn náà bá ní ló máa kọ́ wọn wọ́n ní ẹ kì í ṣe pé ò lè bá ọkùnrin láṣepọ̀ ṣùgbọ́n tó bá ti dìde tó bá ti gbára jìgìjìgìjìgì oyún ò ní dé awadi mo gbára jìgìjìgì ìbejì bá dé ṣé nǹkan tí mo sọ yé yín yàtọ̀ sí pé ọ̀rọ̀ ìbálòpọ̀ àbí kò ṣe ìbálòpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kò ní yé ọmọ àbí ó máa ní àwọn ìwà kan tọmọ kan máa rí mọ pé ah, báyìí la ṣe ń ṣe ń lè wa báyìí lọ ṣe ń ṣe ń lè bòmí kí ló tó fi yàtọ̀ báyìí nítòótọ́ o káwá wò ní ti àwọn òbí dé kì í ṣe pé bí wọ́n fi ṣe ìkà rárá àti rárá bí ọ̀pọ̀lọpọ̀ wọn náà bí wọ́n ṣe kọ́ wọn ẹ̀kọ́ àti ìmọ̀ tí àwọn ní làwọn náà wá ṣe kí ni làwọn náà wá kọ́ àwọn ọmọ wọn ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lajú exactly nǹkan tá a máa pè ní exposure lóyìnbó tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rí ìrí ayé ìgbà yẹn èèyàn mélòó ló ń lọ sílùú òyìnbó èlò èèyàn mélòó lọ sí ìlú ọba nísìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì ń lọ sí ìlú ọba wọ́n ti rí pé ó ṣeé ṣe rèé o ní ìlú òyìnbó wọ́n á rí pé àwọn ọmọ yẹn wọ́n fún wọn ní àǹfààní láti béèrè láti mọ̀ láti kọ́ wọ́n jẹ́ kọ́ mọ̀ pé ohun tó jẹ́ ẹ̀tọ́ ẹ̀ rè ohun tí ò ṣe ẹ̀tọ́ ẹ̀ rè torí wọ́n jẹ́ kí àwọn ọ̀nà tó wáyé pé tó bá gba àwọn ọmọ láyè láti ṣe nǹkan báyìí ó yẹ káà náà ká lè fún àwọn aláyè náà láti ṣe nǹkan báyìí tí ọkùnrin bá fọwọ́ kàn ẹ̀ níbi tí ò yẹ kó ti fọwọ́ kàn ọmọbìnrin kì í ṣe é ṣe ọkùnrin nìkan ọkùnrin ó ó ṣe kí ni ó molest ọkùnrin tẹ bá gbọ́ tí àwọn ẹlòmíì tí wọ́n bá sọ ìtàn bó ṣe dàgbà fún yín ẹ má wà surprise wọ́n ní àárọ̀ ọmọ lọ sí boarding school tó dàkú ní ẹ̀yàkuyà ní boarding school yìí gangan ni oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ ẹ máa ní à mo rán lọ sí all boys school mo rán lọ sí all girls school all girls school nǹkan ń ṣẹlẹ̀ all boys school oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ àwòrán báyìí nínú àwọn ìrírí yín tó jẹ́ pé àwọn ọ̀dọ́ langba tàbí àwọn ọmọ kéékèèké lè rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan ń bọ̀ wọ́n sùn torí ètò ìṣẹ̀fẹ́ kan mú nǹkan kan nínú àwọn ìdàgbàsókè kí ni àwọn ìrírí tiyín láàrin ẹ̀yin àti bàbá tiyín ẹ jẹ́ àwọn láti. ó ní ìkọ́ tó yẹ pé ó tiẹ̀ máa ń rí kìkì lọ́kọ̀ mi dáadáa ní ọ̀rọ̀ oníṣòkòtò ìdè ni à ń sọ <laughs> mo rántí ìgbà yẹn ẹni tí wọ́n bí mi tẹ̀lé ó ti ṣaláìsí ṣùgbọ́n ẹni tí ó so iye ọdún tó wà láàrin mi àti yẹn ó tó bíi eleven years láàrin wa òun wà yunifásitì nígbà tí mo wà ní bíi primary school bíi primary six òun ti wà yunifásitì ẹ̀gbọ́n mi tó bá máa wọ ṣòkòtò ó máa ra ṣòkòtò ó lọ sí lásùngbà ara ṣòkòtò ń yàbá á tọ́jú ẹ̀ á lọ sílé àwọn ọ̀rẹ́ tó bá ti jáde nílé àwọ̀ skirt tó bá ti wá dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ á wá change sí ṣòkòtò ó máa ń ṣe ó máa mu jẹ ní ọjọ́ kan lọ́lọ́ bá mu ibi tó bá tọ́jú skirt sí làwọn èèyàn bá jáde ìgbà tó máa fi dé kò wá lè chẹ́ǹjì láti ṣòkòtò sí skẹ́ẹ̀tì ọmọ tó wọ ṣòkòtò kúrò lọ skẹ́ẹ̀tì kúrò lé báwo ni ti ṣòkòtò ẹ <laughs> eh, báwo lẹ máa sọ pé kiri kan ó kú kò kú kiri kan kiri hmm. kan gbogbo ẹ ó ṣàpadà kú ikú yẹn ní ọjọ́ tá a sọ yìí nígbà tóun náà ṣàtìrí pé òun ti kú kú tòun náà jẹ níwáwọn pé à òun kú máa gba àbúrò òun rà ìgbà tájà kékeré rẹ̀ mo ní àbúrò cousin ọmọ àbúrò mọ́mì tó máa wá ń bá wa ṣe holiday ìgbà tí yẹn bá wá nígbà tó wá di Christmas ẹ̀gbọ́n mi bá ra ṣòkòtò fún mi ló bá ra ṣòkòtò fún yẹn ló bá ní dandan dandan dandan ṣòkòtò la máa wọ̀ wọ́n ṣe bí ìjà wọ́n ṣe bí ìjà bàbá mi wọ́n gbà ká wọ̀ ṣùgbọ́n wá mọ ibi tí wọ́n wá dúró dè wá tẹ́ bá máa wọ̀ ṣòkòtò jáde kúrò nílé dáadé ó ti tán nìyẹn. táwọ̀ tẹ́lẹ̀ báyìí lè jáde. tó bá fi lè jáde ó ti tán nìyẹn. Hmm. nísìn ẹ máa wọn pé ah wọ́n ti ń ṣe àṣejù bọ̀ ní tòótọ́ kì í ṣe àṣejù lójú tiwọn àwọn ń ṣe kí ni wọ́n ń dáàbò bo àwọn ọmọ tiwọn hmm. ọ̀nà tí àwọn fi ìfẹ́ hàn lójú tiwọn òun nìyẹn wọn ò ṣe ní ìṣe pé àfẹ́ kọ́mọ wa kó lajú ṣùgbọ́n òun pé ah tí ọmọ kékeré obìnrin tó bá wọ ṣòkòtò tí gbogbo ohun tí ah. Ọlọ́run fi ṣe ẹwà fún wípé tó bá jáde àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọn ò mọ ìyàtọ̀ ọmọ kékeré àti àgbàlagbà àbò ló jẹ́ lójú tiwọn ìfẹ́ ni wọ́n fi hàn wọn ò ṣe ní ìṣe pé a fẹ́ kí ọmọ wa kó ṣe kí ni kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ní ti aṣọ wíwọ̀ rárá hmm. ìfẹ́ ni. ìfẹ́ ni ìfẹ́ ni ọ̀rọ̀ rẹ lẹ́nu Ọláyínká Ògé wọ́n ti sọ púpọ̀ lọ́rọ̀ inú mi sì dùn bọ́ ṣe gbẹ̀yìn dáadáa ètò Kájọsọ ṣì ń tẹ̀síwájú pẹ̀lú Ọláyínká bá a sọ̀tọ̀ bá ti bó di great abẹ́rẹ́ ọdún mo ṣe ní kájọ máa bẹ̀rẹ̀ ẹ̀yin náà wo ní ìsìn ẹ wo ẹ wo bí tọ̀rọ̀ ti dé tẹ̀yìn iṣẹ́ yìí ń darapọ̀ ma à ń bọ̀ náà jẹ́ kí n fún ọ lómi tútù fún tábà lọ tábà padà dé ètò yìí ṣì ń tẹ̀síwájú mò ń bọ̀ mò ń bọ̀ náà. ètò Kájọsọ ṣì ń tẹ̀síwájú o pẹ̀lú Ọláyímí Babs Àtàbàtúbú the great abẹ́rẹ́ officially bàbá méjì ọmọ bàbá fọganiwe <laughs> ọmọ bàbá fọganiwe ẹni tí mo gbà lálejò lónìí hmm, ṣé kí n pè wọ́n ní ọmọ ìṣàbílẹ̀ kọ omidan omidan Dáìró Dáìró Dáìró Olúwadámilọ́lá tí gbogbo èèyàn wọ̀n sí. Láyínká oge <laughs> ah tasọ́sọ́ mistress tasọ́sọ́ international tasọ́sọ́ anybody ó ga ọ ẹ̀yin tẹ́ bá abẹrẹ ẹmọ bí tá a ti ń bọ̀ èèyàn mi pàtàkì mi kúkú ní wàá yín sí lágbára Ọlọ́run orúkọ yín rèé bó lẹ ti ṣe wá gangan ọmọ lóò ní ìyẹn ọmọ bàbá ah. ẹ já mọ yín ṣe é kàwé irọ́ mi ò kàwé o mo kàn jábọ́ látọ̀rí. ẹ jẹ́ àmọ́ àwọn ọmọ ọmọ ọyá ọyá. orúkọ tèmi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ òun ni Olúwadámilọ́lá Ọmọdáìró àwọn olólùfẹ́ mi àwọn tí wọ́n wá ń bá mi rajà wọ́n máa pè mí Láyínká Ògè. Okay ọmọge ta sọ́sọ́ ìgbàlódé ta sọ́sọ́ mistress the one and only àti ẹ̀tútù á fi orúkọ kan sí the president of kini fragrances ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ọmọ bíbí ìlú ìkòròdú ni mo jẹ́ ní èbúté ìpàkọ́dọ̀ ní ìlú ìkòròdú. ìlú ìkòròdú ọmọ bíbí ìlú ìkòròdú ni mo jẹ́ ní èbúté ìpàkọ́dọ̀ ní ìkòròdú. yẹn náà dáa tó bá ìwé dé jàre àbí kò yọ ìwé. ah well ó fàwé dé bọ̀ ní alápá kejì ó tún bá ìfẹ́ ohun tí à ń ṣe ó tún bá dé. à ń bọ̀ bẹ̀rẹ̀ lọ́kàn iléèwé wò lẹ́nu. mo lọ sí iléèwé Federal University of Petroleum Resources. ní apá àbúrò wa. Delta State. Delta State jáde yìí tẹ̀sọ́ lẹ̀ gan sì fi ilẹ̀ kẹ lọ dẹ́ta. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wà ní ìdí yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá a ti gbọ́dọ̀ mẹ́nu bà lọ́jọ́ ni. lónìí ẹ jẹ́ máa wò wọ̀ kí ni pàtó ń tẹ̀ ń ṣe gangan torí tí èmi mọ̀ yẹn mọ́ bí èèyàn ṣe ń fi tasánsan wá di ìlú mọ̀ọ́ká tó di gbajúgbajà ó jẹun tí ó yà mí lẹ́nu púpọ̀ àwọn tó jẹ́ bí ọ̀dọ́ bíi tiyín bíi tí wọ́n bá dúró de ọjọ́ tukè lónìí bíi bọ̀dá kan àbí ọ̀nkù kan bì kan ni wọ́n máa so mọ́ká ṣùgbọ́n ẹ̀yin jẹ́ ẹni tó múṣẹ́ lókùnkúndùn ẹlẹ́wà ẹ ìwà ẹ sì níṣẹ́ ọwọ́ yín dání kí ni bó lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìgàgàgà. Um, ok nígbà tí a ń dàgbà ìyá tó bí mi jẹ́ oníṣòwò ṣùgbọ́n kì í ṣe perfumes wọ́n máa ń ta ike kódà wọ́n jẹ́ olórí àwọn oníke ní ìlú èkó kí wọ́n tó jọ́ lọ́rùn pé ṣùgbọ́n nǹkan tí mo rí mú láti bẹ̀ ni pé kámárà kámátà ó jẹ́ ohun tí káràkátà ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti kékeré láti kékeré nígbà tó tún wá dé apá kan ta tún lọ kàwé láti ẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo ti máa sọ pé à káràkátà lóhùn mi kàṣẹ ohun tó mi ṣe gẹ́gẹ́ bí ayò ó ní kí n ṣiṣẹ́ lọ́yà ṣùgbọ́n mo bá àwọn òbí wọn ṣe máa ṣe pé nǹkan báyìí mo fẹ́ kọ́ ọmọ ṣe nǹkan báyìí mo fẹ́ kọ́ ọmọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjà ló tún wá lórí yẹn wọ́n ní ká lọ bí báyìí àwa náà padà lọ bí báyìí a ṣe ìfẹ́ ọkàn wa nǹkan tó ń ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wà níbẹ̀ káàtẹ́ eh, ní. Hmm. ṣùgbọ́n nínú gbogbo ìrìn àjò yìí náà èmi náà tún àwọn pé nǹkan tí mo yàn láàyò kò sí nǹkan tó ní ìyàn lè mú eléyìí àti eléyìí papọ̀ tíyàn bá lè ṣe kiri tíyàn bá lè wá ọ̀nà láti lè jẹ́ kí méjèèjì kó dúró dáadáa. ṣùgbọ́n ìkànlẹ̀ yín yàn láàyò ayé mọ̀ yín mọ̀ yín. èyí tí mo wá yàn láàyò yẹn ní ti ká tó wá fi tọ̀rọ̀ Ọlọ́run sí èmi náà tún ṣe kí ni mo tún gbàdúrà mo tún ṣe ìwádìí torí ọ̀tọ̀ ni pé kíyàn fẹ́ràn nǹkan ọ̀tọ̀ tún ni pé kó jẹ́ pé nǹkan tí Ọlọ́run tún fẹ́ kíyàn ṣe hmm. ẹlòmíà lè máa ta iyẹ̀pẹ̀ iyẹ̀pẹ̀ oríṣiríṣi ló wà ẹlòmíà máa ta iyẹ̀pẹ̀ ọlọ́run á jẹ́ máa bù sí ẹlòmíà máa ta omi ṣe bí omi ló lọ yìí ṣùgbọ́n ọlọ́run á túbù sí torí nǹkan tí ọlọ́run ṣe kí ni nǹkan tọ́lọ́run ti fẹ́ kó ṣe nìyẹn so yàtọ̀ sí pé mo nífẹ̀ẹ́ mo tún gbàdúrà sí èmi náà tún wá ṣe kí ni mo tún wá ṣe iṣẹ́ nǹkan tí a máa ń pè ní research lé lórí ìwádìí mo tún ṣe lé lórí pé tí bá máa ṣe nǹkan báyìí àti báyìí báyìí nǹkan tí mi ò mọ̀ tẹ́lẹ̀ báwo ni mo ṣe máa ṣe tí máa ṣe ṣe tó máa yàn tó máa yanjú báwo ni wàá tún ṣe ṣe tó jẹ́ pé láàrin àwọn tá a bá tún jọ ń ṣe nǹkan yìí màá tún dá yàtọ̀ láàrin wọn. mo fẹ́ aṣojú abẹ gangan kù kí ni iṣẹ́ tẹ èèyàn láàyò. iṣẹ́ tí mo yàn láàyò òun ni a máa pè ní kámára kámáta ohun èlò aládùn tí àwọn èèyàn máa mọ̀ ní perfumes and fragrances. tó mara ta sánsán. bẹ́ẹ̀ni mm-hmm. àti pé nínú ìmọ̀ wípé mo fẹ́ mọ nǹkan tó wà nínú ẹ̀ ó ti wá jẹ́ kí n mọ̀ wípé kì í ṣe pé kakọ̀ lo perfume sára nìkan òun ni ìwúlò ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló bá dé tí àwọn èèyàn tí wọn ò mọ̀. ìbò. nísìn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti báyìí ìgbà míì ẹ lè débì kan kó jẹ́ pé kẹ́ máa wá nǹkan tẹ́ fẹ́ ṣe bóyá ẹ ti ẹ lè máa wá ojú rẹ mo máa sọ ó ní bí mo fẹ́ sọ ní òyìnbó bọ̀ mo fẹ́ mi ò fẹ́ dìrì o ok there are a lot of things tí perfumes a máa ṣe fún yàn one a máa boost confidence yàn number two ó máa create pathway fún èèyàn a máa lànà a máa lànà fún yàn ó máa mú kéèyàn dára ẹ lójú bẹ́ẹ̀ni ẹ jẹ́ ẹ jẹ́ sáré break it down another thing ó tún máa ń jẹ́ kínú èèyàn dùn bẹ́ẹ̀ni ó máa uplift mood èèyàn ṣé mo pé tẹ bá gbọ́ òórùn tó dáa wọ́n pe ah ah kí lélẹ̀ ṣé mo at that moment it's a sense we have the sense of smell nínú gbogbo àwọn ẹ̀yà ara a ní imú kí ni imú wa wà fún òórùn tá a bá gbọ́ òórùn tí ò dáa ó lè ba múdù àjẹ tá a bá gbọ́ òórùn tó dáa á tún ṣe kí ni á tún jẹ́ kí inú ìyàn dùn hmm ele lè múra tó kẹrẹwà dáadáa ṣùgbọ́n tí n ti ń jáde láti yá tí o bá ra ẹ wá lo òórùn tó da báyìí tẹ bá jáde ọyàn ni ah, ẹ mọ̀ kẹ́ lọ síbi kan kẹ́ padà kọ́ nìkan ni à láyé ká ti débi báyìí torí nǹkan tó bá wọlé ó máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ẹni yìí ó ti wà ń bí báyìí àbí ẹni yìí ó ti kú ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ he announces your presence ẹ máa tún débò mi mo ti dé ibì kan rí tèmi àti ìyànjọ́ in fact it was a program má nìyẹn débẹ̀ bóyá wọn wọn ọ̀dà lóhùn bó ṣe fẹ́ Yumi Odo ṣáà ń bá wọn argue bí mo ṣe débẹ̀ mọ́ ni àṣà kí ló ṣẹlẹ̀ kí nìkan kí nìkan ó ṣáà explain fún mi ìwà tó sọ̀rọ̀ tó mú kan ní sorry you're wearing this particular perfume inú má nìyẹn dùn because it feel like ah ẹni yìí ó recognize nǹkan tó ń wọ̀ àní nǹkan tó wọ̀ perfume olówó ńlá ni so ẹ mọ̀ pé ẹlòmíì ó jẹ́ kí ẹni yẹn fi pé ẹni rí mi àṣeyàn ńlá ó jẹ́ kí ẹni yẹn till moment till this moment ẹni yẹn àṣìjọ máa ń sọ̀rọ̀ ó máa ń bá mi ra nǹkan dáadáa ẹni tó yẹ jẹ́ pé. ó túmọ̀ sí pé ohun tó sodo sínú pé ta sánsán yìí ó pọ̀ ju báwo ó pọ̀ ju pé kakọ̀ máa lọ kọ́ sára lọ. ẹ ẹ ẹ jẹ́ wá wò nínú ìrìn àjò yìí pẹ̀lú iṣẹ́ yìí ṣó ti ṣẹlẹ̀ rí níjọ́kọ̀ tẹ̀ kan wò pé ah báyìí ni mo kà ń skul nǹkan báyìí mo yàn láàyò ẹ wo èmi ò ṣiṣẹ́ pẹ́ fún mi ẹ̀ ta fáìfù mọ́ igi ni kí ló ṣẹlẹ̀. nǹkan táwọn olóyìnbó máa pè ní regret I have no regret whatsoever kò sọ́jọ́ kan rí báyìí. kò sí ọjọ́ kan rí tí mo wò pé ah mo bá jẹ́ mọ̀ kí n má dáwọ́lé to the glory of God àní kọ́ tí mo jẹ́ máa ń gbàdúrà ni pé irú ọjọ́ bẹ́ẹ̀ kò ní dé torí gbogbo nǹkan tí Ọlọ́run fi jogún fún mi títí di wákàtí àti ọwọ́ yìí láti ibẹ̀ ni ó máa yà àwọn èèyàn lẹ́nu mo bẹ̀rẹ̀ pẹ̀lú twenty two thousand naira ni mo fi bẹ̀rẹ̀ twenty two thousand naira and to the glory of God the business is is big ti wá di two hundred and twenty two million báyìí. èmi ò wá mọ́ <laughs> but nǹkan tí mo sọ ni pé kò sí nǹkan kan tíyàn bá dáwọ́lé tíyàn bá ṣe iṣẹ́ yàn bó yẹ kíyàn ṣe ṣe tíyàn bá make sure pe èèyàn mọ new things èèyàn fi ìmọ̀ kún ìmọ̀ kò sí ni tó bá jẹ́ ń ṣe dáadáa kì í ṣe pé one thing tí mo tún wá lẹ̀ ni pé you don't treat a business like a hobby ẹ ní ṣe bí pé mo ṣáà ń ṣe pé níjọ́ tá a bá ti tàta ẹ máa ṣe bí pé ẹ ń ṣe iṣẹ́ à ń jí lọ síbi iṣẹ́ láàárọ̀ à ń dé padà láago márùn-ún hmm. tíyàn bá ti lè ní kí ló ń pè discipline mọ gbogbo nǹkan ó máa rọwọ́ mú bẹ́ẹ̀. ẹ yá wo àwọn òbí asọ̀rọ̀ ń pa òbí lẹ́ẹ̀kan tá a fi wọlé ìyàwó ni wọ́n kọ sígbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó yẹ pé àtọ́ni tá a rán ọ lọ ṣe ń léèwé ọ̀tẹ̀ni tó yàn láàyò ọ̀fẹ́ wọn ta kọ́ ẹ̀fù. <laughs> not even for one day not one day ni anybody sọ pé ah o ò ṣe nǹkan báyìí fún ọjọ́ kan. nípa ẹ̀ ti ń fún wọn ní ọtí bá àwọn bàbá ti ń jẹ wọn mọ́. the long and short of gbogbo nǹkan tí àwọn òbí máa ń gbàdúrà wọn ni pé kọ́mọ àwọn kò ṣoríire hmm. kọ́mọ wa jẹ́ ṣoríire ó já sí ọ̀nà pé kó fi ohun tó dáa ohun tíyàn lè fi ọwọ́ sọ̀yà kí ó fi ṣoríire gbogbo ẹ̀sìn ni ọlọ́run ti jogún fẹ̀yìn. so kí ni ọtún wa. ee gbogbo bó ṣe wá jẹ kí ni dẹ́ lẹ́ẹ̀kan léwe gàgàgà. kí ló ṣẹlẹ̀. ẹ mú kàn fẹ́ mú fẹ́ rántí ni mo fẹ́ wọ̀n tẹ́lẹ̀ kan léwe gàgàgà. chemistry. chemistry ẹ̀ náà wo chemistry o chemistry pẹ̀lú àǹtàpẹ́ tó bá ní pé olówó tabua kan wá gbowó ńlá fún yín pé láyínká ogero látòní lọ hundred billion rẹ̀ ọjà ẹ̀rẹ́ ndí pef mọ́ gbówó ló wà ń bẹ̀ káàtó pé hundred million ọjà ẹ̀rẹ́ ndí pef mọ́ tó máa po kẹ́míkà pọ̀. well to be honest ó wà very very very attempting. irú owó yẹn sì ti bá gbà mo sì máa wá àkànṣe tó máa jẹ́ in that line ṣé nǹkan tí mo sọ yé yín. ẹ gbọ́dọ̀ lò fún nǹkan tó jọ mọ́ àǹtà sán àpẹ. ọmọ àwẹrí bóyá kò di owó wọn mú Ah. owó là máa ń sọ yìí. ẹ mọ̀ kó kì í ṣe ọ̀rọ̀ owó nìkan ọ̀nà tí káràkátà tó ń ṣí ó ju owó lọ ó ní àwọn ibì kan tó pé owó á ṣe ṣiṣẹ tiẹ̀ ṣùgbọ́n èèyàn mímọ̀ á tún dúró. Hmm, ẹ̀yin ti fi èèyàn mímọ̀ ọ́ ṣe ọ̀rọ̀ ẹ ti ṣe ọ̀rọ̀ nínú ẹni mm, mm, mm, <laughs> ga jù ó ti yé mi ó yé mi ó yé mi. Um, ẹ jẹ́ wá wò pé torí a fẹ́ ká abala ìlẹ́sẹ̀ ńlẹ̀ pátápátá báyìí tí wọ́n bá gbé kan sílẹ̀ méje ẹ ti ní pé iṣẹ́ yìí náà ni ẹ̀wà wọn. àwọn kan wá fẹ́ dàbí tiyín bẹ́ẹ̀ ṣe wà yìí ìmọ̀ràn lẹ́lẹ̀ fún wọn àmọ́ pọ́jọ́ tá a ga kọ́là kan o ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú twenty two thousand ó tún wá di twenty two million báyìí ìmọ̀ràn lẹ fún àwọn tí kò tí ì rí kan ṣe kan nínú yìí ìmọ̀ra ṣé ilé orí perfume yìí. tàbí àwọn kan náà táwọn náà ṣe ń kó nǹkan kan jọ. ok ìmọ̀ràn tí mo máa gba ẹnikẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ sí káràkátà kò tiẹ̀ ṣe káràkátà irú iṣẹ́ tí ó bá wù ẹnikẹ́ni láti ṣe àkọ́kọ́ èèyàn gbọ́dọ̀ ní ọlọ́run èkejì èèyàn gbọ́dọ̀ ní sùúrù ìkẹta èèyàn gbọ́dọ̀ ní láti máa wá ọ̀nà láti máa fi ìmọ̀ kún ìmọ̀. ìmọ̀ kún ìmọ̀ sí. Hmm. torí ẹni tí ò bá ní mẹ́tẹ̀ẹ̀ta ó máa nira díẹ̀ láti gbérí láti gbérí ìgbà míì wà tó jẹ́ pé èèyàn máa gbé ọjà sílẹ̀ ẹ̀ tẹ̀lé rẹ̀ tó máa bẹ̀rẹ̀ pé kí lẹ̀ ń ta irú ọjọ́ yẹn á máa jẹ́ kí òun kẹ́ ah ṣé mi ò ti ṣìyàn báyìí ọjọ́ mi jẹ́ máa wà tó máa dàbí pé à ìyàn fẹ́ ṣe ìyàn ṣe oògùn owó ni hmm. bó ṣe máa rí nìyẹn. tí ó máa ẹjọ́ tó lọ lọ látòní lọ ẹni ọjọ́ tí ó bá ti já sí pé ó dàbí pé ẹ pé orúkọ kan làjọ ń jẹ ẹ̀yin jẹ́ Yínká ìmọ̀ náà jẹ́ Yínká ẹ mọ nọ́mbà mi ẹ mọ̀ náà zero eight zero six yẹn mo lò six seven two zero three nine three seven ẹ pè mí kémi kan wá sọ́ọ̀bù yín ọlọ́run <laughs> ẹ̀ ń gbọ́n mọ̀ pa jẹ́ wọlé àwọn ọjọ́ tí wọn bá béèrè pé kílẹ̀ ń ta ẹ̀ wọ́n pè é wọ́n pè é. ètò yóò tí ì pa sí ìfita gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀kọ́ pátápátá dáìró olùwàdàmílọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí láyínká oge ni mo gbà lálejò á sì mọ̀ wọ́n wọn lọ iléèwé wọn ṣe kẹ́mísírì àwọn káràkátà ni wọ́n ti ta wẹ̀wẹ̀ ta ọgbẹ́ ni wọ́n ti ta sánsan ta sánsan mistress àwọn lẹ̀ ń wò yìí Hmm. wọ́n dẹ̀ ti sọ púpọ̀ lọ́rọ̀ kó tó di pé ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn kí n tọ́jú wọn láìka àti wọn tọ́jú àwọn àlejò mi tó ń bá jẹ tó bá mu tán àtẹ̀mí àti wọn àṣìṣùjọ ẹ má dìde náà kájọ sọ́rọ̀ ètò ìṣìn tẹ̀sán à ń bọ̀ jàre à ń bọ̀. <laughs> ètò kájọ sọ lálẹ́ òní o ó ń tẹ̀síwájú o pẹ̀lú Àtàbàtúbú the great abẹ́rẹ́ orin ọmọ bàbá fọ́ ọmọ bàbá bàbá mo ga níwòye kájọ sọ́lẹ̀ tó yẹ pẹ̀lú ọláyími kábà ọmọ yín pàdé yín olólùfẹ́ yín ọlọ́run ẹ tẹ́mi gbára lẹ̀ jẹ́ lóyún yín ká ọgẹ́ ni o ah ta sánsán mistress àwọn eléyìí láti ilẹ̀ dógé òkun number one ọlọ́run ẹ ìyá ta sánsán mistress ibi tá a bá dé ti kú lórí ọ̀rọ̀ ta sánsán abala ń bá láyà la wà tó jẹ́ pé ẹ da ìbéèrè wò <laughs> àjìyànjà bìtílẹ̀ bá ti fẹ̀. <laughs> ta ṣánṣán ẹ wò oore ẹ wàá fi ọwọ́ àlàáfíà yín ẹ rò gbòjògbòjò ẹ wàá rí ọwọ́ bọ̀ ẹ wàá mú bèrè ẹyọ kan jáde. mo lè gbé sílẹ̀. ayé má gbé o ibi tó wà náà lẹ́yìn ọwọ́ ilé lẹ́yìn lẹ́yìn ah. ẹ̀jẹ̀ ìsúnmọ́ yìí ẹ̀jẹ̀ ìsàmì ẹ̀rù ẹ̀rù ẹ̀rù ẹ̀rù. Ah. ṣé ṣé àwọn fẹ́ wù ẹ jòkó dáadáa ṣe béèrè ilé ilé díẹ̀ ẹ parí òwe a kì í lẹ́ni ní musa. ká mọ̀ kíkan. ẹ gbà ọ. <laughs> kò possible. a kì í lẹ́ni ní musa. ká mọ̀ kíkan. ẹ mọ musa ìyànà wájà. mo mọ mo di musa ní tiẹ̀ bóde kan. mo di musa ẹ pàtó fún ayé. <laughs> a kì í lẹ́ni ní musa ká mọ̀ kíkan a kì í lẹ́ni ní musa ká mọ̀ kíkan ẹ mú béèrè kejì.

Um, <laughs> ìbéèrè yẹn ó ṣe é nìyẹn ṣé mo lè mo lè mú méjèèjì papọ̀. Oh, ìkan lálẹ́ ní ká fọwọ́ mú. <laughs> Eh, mo máa mú like a bit of àná mi with um, present day mi the part máa mú nínú àná mi will be kí ìyá mi kí wọ́n wà láyé hmm. ká mú yẹn wá sí èmi that's just the part. ṣé tí bá ti rí àyè ìṣẹ̀lẹ̀ dúró mo aṣọ nǹkan àfẹ́kí station. òní ó bẹ́ tà àná yín yàtọ̀ sọ̀rọ̀ ya yín. Hmm. ó bẹ́ tà ó dáa jàná lọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni owó ti dé twenty two thousand to twenty two million kì í ṣe kèrèmí ẹ mú bèrè kẹta <laughs> ẹyọ kan kẹ ẹ mú o àti Yínká Yínká. Ah, ó dàgbé mo ti béèrè ìbéèrè yìí lórí ètò yìí o àmọ́ torí pé n tẹ́ ẹ mú ni ẹ parí òwe yìí ààyè làá jogún ọ̀rẹ́ ààyè làá jogún ọ̀rẹ́. Ah. <laughs> bóyá kọ́ lè lọ́wọ́ gbé nínú next Joshua the change question. a lè ṣe ẹ parí ẹ ààyè là ń jogún rẹ. ẹ wo two out of three pass mark náà ni ẹ ṣe àdúpẹ́. ẹ mọ àmì tọ tó bá dọjọ́ tó bá sọ. mo mọ bọ mo kò fẹ́ sọ ni. ẹ sọ fáwọn ará Ìkòròdú pé ẹ̀kọ́ tẹ ẹ kọ́ lórí ètò Kájọ Sọ lónìí pé ààyè là ń jogún ọ̀rẹ́ tọ̀rẹ́ ẹni bá ti kú ogún irú wọn ò ṣeé jẹ àtẹ̀ sínú fámìlì ìgbà tó wà láàyè lẹ lè jogún ẹ ẹ o fẹ́ fún yín ní nǹkan ẹ fẹ́ fi ok ọ̀rẹ́ ẹ̀yin ní mọ́tò ọ̀rẹ́ yín. mo tẹ sọ o ẹ kò gbọ́ mi ni o. <laughs> ẹ mú béèrè kẹrin. ah mélòó ni. ah <laughs> <laughs> tí mi ò bá ti lè gbẹ́lẹ̀ báyìí ẹ̀yin lẹ́yìn. ṣé ẹ máa sọ òdodo lórí ètò yìí. ẹ eh, ok. òdodo ni eh, o. ìbéèrè tẹ́ ẹ mú fúnra yín ni o. tí kò bá ṣe nǹkan tí mo fẹ́ dáhùn mo ò nídìí láti sọ̀rọ̀. ọdún wo lẹ mọ ọkùnrin. ah. <laughs> sáà ẹ sọ pé. <laughs> ẹ sọ pé. ẹ sọ pé. òdodo la mọ sọ lórí ètò àìparọ́ lórí ètò ká má parọ́ ká má jalè. ká má parọ́ ká má jalè. ọdún òlẹ̀ mọ ọkùnrin. ọdún òwò mọ ọkùnrin. ẹ ń bèrè lọ́wọ́ mi. ah èmi ò mọ. <laughs> Um, a máa sọ̀rọ̀ yẹn ní ẹ̀yìn service. a ah, ṣe ṣe kankan. kẹ́kọ̀ọ́ ọdún two thousand ni o ọdún a ah, sọ pé ọmọ ọdún mélòó ni yín gbà. ẹ má wọrí alámọ̀sọ yẹn lẹ́yìn sí. ìbéèrè tí wọ́n wọ́n dáhùn o ẹ̀yin tẹ́ ẹ̀ sì rán wa ń sẹ́ àjíṣẹ́ ẹ̀yin àwọn ni o. ó ní láti rí question yẹn ṣé sọpẹ́ nǹkan lè change question yẹn. Ah, n tí wọ́n béèrè nù. Ah. ok mú kàn mú kàn. Ah. ó ti yẹn pé sẹ́ máa ṣòjóró. òjòrò kọ̀. n tí n tí wọ́n kọ síbẹ̀ torí pé ẹjọ́ tó bá yẹ ọkùnrin náà ní àá lọ́wọ́ pé ọjọ́ òní náà máa obìnrin ẹ jòkó dáadáa ẹ jòkó dáadáa ẹ wo sàkún àwọn tó jẹ́ ìlú mọ̀ọ́ká tó jẹ́ ìlú mọ̀ọ́ká láàárín àwọn òṣèré orí ìtàgé tàbí àwọn olórin tó bá ní pé kẹ́ ẹ fi kan ṣe ọkọ kẹ́ ẹ fi ṣáájú orí inú wọn ta ni ó jẹ́ ká ní pé a mọ̀ pé ẹ ti lọ́kọ ńlé ọkọ ti wà àmọ́ ká kàn ní ká ní ṣe mọ̀ pé ìbéèrè yẹn ẹ̀ fi dálérò ni. kò dálérò. ṣé ọkọ mi ò wọ. no èèyàn máa ń ní èèyàn kan ó lè máa. ah ìjà yẹn fẹ́ bẹ̀rẹ̀ yẹn kí ọ̀rọ̀ kékeré tó dé ayé àṣírí ìwà àti lágbájá yìí ló ti wà lẹ́yìn. ẹ̀yin ò ṣe olórin kan wà ní kó bá yá inú wọn. pé ká tẹ̀ ní wípé ìkànnì wọn. nínú àwọn. ok ẹ já sọ pé láàrin àwọn musician ta ni ẹ ò kó lè jẹ. musician mi ò rẹ́ni tí mo yẹ láì láàrin gbogbo. láàrin ọ̀rọ̀ àti ipò bàtà wọn lẹ́rìn tọ̀ láàrin àwọn òṣèré orí ìtajà àwọn tíátà. ẹ hmm. mo yọ̀ǹda. ok generally láàrin àwọn ìlú mọ̀ọ́ká. láàrin àwọn ìlú mọ̀ọ́ká um, kó má dàbí pé it would be ọ̀tẹ́dọ́là and it's not no any sùúrù and kì í ṣe torí pé owó. gbajúmọ̀. Eh, Ọ̀tẹ́dọ́lá gbajúmọ̀ ni and the reason is not far-fetched mo máa ń tẹ̀lé wọn lórí nǹkan tá a máa ń pè ní Instagram mo jẹ́ realize pé ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ẹbí ó ṣe pàtàkì sí wọn in fact nígbà tí wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí um, ọgọ́ta ọdún mo rí pé wọ́n pè bí ó ṣe lè jẹ́ pé wọ́n lè gba ilé um, kí ló máa ń pè no event center wọ́n lè gba event center tó bá tóbi jù ní àgbáyé kó sọ fáwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ jẹ́ olówó àti onímọ̀ pé ah mo fẹ́ ṣe nǹkan báyìí táwọn èèyàn á jẹ́ wá wọ́n decide láti spend ọjọ́ yẹn with the very important people in his life that's his family so that alone for me ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó mú orí mi wú fúnra ah irú èèyàn báyìí. ẹni tó yẹ pé ó mọ̀ pé family first before every other thing torí tí nǹkan kọ́kọ́ bá máa ṣẹlẹ̀ ẹbí ló máa kọ́kọ́ jẹ́. bẹ́ẹ̀ tábátábá wo ojú orí síra wọn ní àárín ẹ̀ ká má parọ́ a lè sọ pé bẹ́ẹ̀ dáàdi yìí ni wọ́n. oh well it is just a number in the scheme of things. bẹ́ẹ̀ ni ohun bàbá bá ṣe wọ́n sí ni ọwọ́ ẹ̀ mo gbẹ́sẹ̀ yọ. no unfortunately wọn ò lè ṣẹ́wọ́ sí mi. wọn ò lè ṣẹ́wọ́ sí mi. nítorí bẹ́ẹ̀ tí ni olùfẹ́ àti dọ́dọ̀ wọn ni àbí. no kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn tí wọn bá pàpàdé ni hmm. lórí ìbéèrè tẹ béèrè ẹni tí bá máa mú èèyàn kan kó jẹ́ adé orí yín ká ní pé kì ṣe pọ̀ jù níbẹ̀. tí ìrìn wa tó bá pàdé ara wa. má tàn àwọn ẹlẹ́ẹ̀tọ́ òkùnfẹ́ olówó lẹ mú ọkàn fáìn tí ò lò lọ́wọ́ ẹ̀ mú ẹja kò ń bẹ̀ tí n pè yín wá sórí ètò ìjọba ìṣẹ̀ máa wá bí ṣá. Ah, ẹ wo well why not. well why not bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí ṣé ẹ máa wà. <laughs> ó dìpẹ́ǹdì. <laughs> ṣe lórí táìmù. tí àyè bá gbà mí. tí àyè bá gbà mí lórí ọ̀rọ̀ ta sọ́sàn yẹn náà ni ok àwọn kan fẹ́ mọ̀ ẹ́ báyìí lọ ṣé ẹ wà lórí Instagram. bẹ́ẹ̀ni. kí lorúkọ yín lórí Instagram. ẹ lè tẹ̀lé wa lórí Instagram at layinka oge saint ob lórí instagram ẹ bá ń pe instagram yìí fún ọ lẹ́ẹ̀kan sí. lórí instagram at layinka oge saint of. saint of ẹ wà lórí facebook. bẹ́ẹ̀ni lórúkọ yín lórí facebook. layinka oge. Okay láyìíká oge ṣé wà lórí tiktok. bẹ́ẹ̀ni. kí lórúkọ yín bẹ. láyìíká oge saint up. láyìíká oge saint up. hub. Eh? saint up hub. gbogbo ẹni olólùfẹ́ ètò ìparapata bí mo ṣe sọ ẹ̀ kẹ́ bá ń da gírígírí kẹ́ rọ́kẹ̀tíkẹ̀tì kẹ́ bá tẹ̀lé wọn gbogbo yòókù tẹ́ bá fẹ́ mọ̀ nípa wọn pátápátá wọ́n máa ń gbé kọ́ọ̀lù gbogbo ẹ̀ lẹ́ máa rí lórí péjì wọn pátápátá wọn àbá àbáyé sọ ṣé ẹ rí i wọ́n ní kì í dùn púpọ̀ ṣókí báyìí lọ́bẹ̀ ọ̀gẹ̀ oníyan ah, á ṣe ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀yin tẹ́ẹ̀ tún bá wa látàlẹ́ ẹ̀ ṣé mò ń sọ fún yín ẹ̀yin onílé iṣẹ́ kéékèèké ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àtẹ̀yin náà tẹ́ ẹ jẹ́ onílé iṣẹ́ ẹ kó ẹ̀bùn wá bẹ́ẹ̀ kó pẹ́ẹ̀fù wá sórí ètò ìmọ̀ àfáwọn àlejò A darúkọ yín á kí yín àwọn èèyàn àtúmọ̀ṣẹ́ yín náà jù báyìí lọ ẹ̀kọ́ ẹ̀bùn wá sórí ètò yìí ẹ jẹ́ kí n fi tèmi gbé tiyín lárugẹ kẹ́yìn náà fi tiyín náà gbé Àtàbàtúbú à ń gbádùn ẹ jẹ́ kí èmi náà gbádùn yín ẹ jẹ́ ń gbádùn yín ẹ má jẹ́ ọ̀já gbádá nìkan ẹ jẹ́ kówó kún mò ń sọ fún yín ní ìsìn Ọláyínká Bàsírù kọ mi lórí Facebook Àtàbàtúbú abẹ́rẹ́ lórí Facebook page mẹ́kan tẹ̀lé mi ẹ máa like ẹ máa gbogbo nọ́mbà tẹ See you, number two You be you. àtàbàtúbú àtàbàtúbú náà lórí tiktok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká jọ sọ̀rọ̀ bá a ṣe ń wọlé lọ sùn lálẹ́ yìí ikú ò ní pa ọ́ ò ní dèrò ibojì mi ò ní dèrò ibojì bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ fara kan mọ́rìn fara kan dáàdì tálẹ̀ yìí máa lágbára ọlọ́run ó máa di odidi lágbára ọlọ́run nǹkan ọ̀gbìn bẹ́ẹ̀ náà ṣe ń lọ lálẹ́ yìí lágbára ọlọ́run ọlọ́run ọba tó ṣe ìbejì yóò wà fẹ́yìn náà lágbára ọlọ́run ó máa lẹ́yìn oorun ayọ̀ ló máa jẹ́ lẹ́yìn ká oge oorun ayọ̀ ló máa jẹ́ ẹ̀rín la fi ń fi ilẹ̀ lórí ètò ẹ̀rín náà lájọ máa rìn ẹ̀rín làgbàdà ní pàdé odò ẹ̀rín náà ni ó máa jẹ́ kò ní já sẹ́kù títí di ọjọ́ mi ta máa ríra wa àlọ́bádàdì ẹ jẹ́ kí mi náà lọ́bàdà yọ̀ ọ́ lé ó yẹ yín náà ẹ mú níbi tá parí ẹ̀ sí ó ti ẹ̀yẹ́ parí ẹ̀ ẹ̀ kàn pẹ̀lú the next nine months pé <laughs> àtàwàtí wá ṣe mc àti bíbó ó dàrọ̀ ọjà ó dàrọ̀. <laughs>